òṣèré adẹ́rìn-pọ̀ṣónú Jìgan Bàbáọjà tí gbogbo wa mọ̀ sí Mr Somo age mi ni ọlọ́run kò yọ ní ìjẹta òde yìí nínú ìjàmbá ọkọ̀ ó bọ́ sórí ẹ̀rọ ayárabíàṣá láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ààbò rẹ̀ lórí òun àti wípé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ọkàn òun ò jáde àmọ́ ó yé ọlọ́run ọba inú òun sì dùn láti wà láàyè àti àlàáfíà ó wá sọ di mímọ̀ wípé ojú pópó kò sí iná kòtò ńlá àti àwọn ọkọ̀ tírélà tí ò níná tí wọ́n ń rìn káàkiri ló ṣokùnfà ìjàmbá ọkọ̀ yìí pé kí àwọn ìjọba kí wọ́n jọ̀wọ́ kí wọ́n mójútó ojú pópó ní ilẹ̀ nàìjíríà. ọ̀gá ńlá fuji shehu gausu alhaji wasiu alabi pasuma wọn dàdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ fún ìtẹ́wọ́gbà orin hip hop tí òun ń ṣe wípé ẹ̀ tí ì rí nǹkan kan o mo ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹn bọ̀ lápò ni. gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé òun jẹ́ ọ̀kan lára àwọn onífújì àkọ́kọ́ tí ó ń ṣe orin hip hop pẹ̀lú eré fújì àti pé òun ṣe orin pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àsìkò bíi Tiwa Savage Ọlámidé reminis Nice Qdot Small Doctor àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ní ẹ kojú lọ́nà torí pé òun ti ń tiraka láti ṣe orin hip hop pẹ̀lú ìkan lára àwọn olórin ilẹ̀ òkèèrè àpáta ńlá ni mí o kò sí ohun báyìí tí ó lè fọ́ mi láéláé Bobrisky ló sọ èyí di mímọ̀ lẹ́yìn tí àwọn agbófinró ti ibi ayẹyẹ ti ọjọ́bí rẹ̀ pa Bobrisky tí ó sì ń polongo ayẹyẹ rẹ̀ wípé a ọjọ́ yìí hey ó máa lárinrin ó máa lélẹ̀ ìyẹn August thirty first tó jẹ́ ọjọ́ ìbí ẹ̀ tí ó sì pe ọ̀pọ̀lọpọ̀ ìlúmọ̀ọ́ká àti àwọn ọkùnrin bíi obìnrin ẹgbẹ́ rẹ̀ láti wá bá ṣe àjọyọ̀ ṣùgbọ́n ó jẹ́ ìyàlẹ́nu fún ọ̀pọ̀ èèyàn bí wọ́n ṣe débi ayẹyẹ yìí tí àwọn agbófinró tí wọ́n ti tì í pa tí wọ́n dẹ̀ wà níbẹ̀ tí wọ́n jẹ́ kí ayẹyẹ yìí kó ṣeé ṣe. nínú ìwádìí èrèdí tí àwọn agbófinró fi ti ayẹyẹ ìpawọ́ ṣàlàyé wípé látara ìròyìn àti ìtónilétí ohun tí àwọn gbọ́ lórí ayẹyẹ yìí òun ni àwọn ṣe tì pa pé àwọn ò lè sọ kúlẹ̀kúlẹ̀ ohun tí àwọn gbọ́ àti ìròyìn náà àmọ́ ó jẹ́ ohun tí ó tó ń torí láti ti ayẹyẹ ipa. Lẹ́yìn èyí ni Bobrisky wá bọ́ sórí ẹ̀rọ Instagram láti já wa sí wípé kò sí mímì kan tó lè mi òun o òun wà alright bó ṣe sọ ó wá sọ pé àmọ́ o ninety million naira ti lọ ṣá àmọ́ òun dúpẹ́ ẹ̀mí póun wà láàyè àti àlàáfíà kò tí ì sí ohun tí ẹnikẹ́ni tí ó lè ṣe fún òun. omijé ayọ̀ bọ́ lójú òṣèré àti oníṣòwò arẹwà obìnrin ni Ìyábọ̀ Òjó tí gbogbo èèyàn mọ̀ sí boss lady àwọn kan tún máa pè ní IY sexy bí ó ṣe gba ẹ̀bùn kéèkì àti owó ní ọjọ́ àìkú ìyẹn Sunday òde yìí láì ṣe ọjọ́ ìbí. ẹ̀bùn yìí wá láti ọwọ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ rẹ̀ tí ó nífẹ̀ẹ́ rẹ̀ dénú obìnrin sì ni ó wá kọ lẹ́tà sí òṣèrébìnrin IY sexy boss lady Ìyábọ̀ Òjó wípé onínúure ọkàn oníwà bí àdàbà ọlọ́kàn re ẹni tí ń ṣàánú mo fi àsìkò yìí jẹ́ kí o mọ̀ wípé inú ire rẹ àti ọkàn rẹ sí ọ̀pọ̀ èèyàn ni mo rí tí mo fi ṣe ohun tí mo ṣe àti wípé mo nífẹ̀ẹ́ rẹ gidi gan. Mo dẹ̀ lérò pé o fẹ́ràn ẹ̀bùn tí mo fún ẹ. Ó wá sọ ọ́ síbẹ̀ wípé inú re ó da, inú re ó pé. Iyábọ̀ Òjó mo nífẹ̀ẹ́ rẹ gidi gan a sì rí i nínú àwòrán wípé kéèkì àti owó tí ó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ni arábìnrin ni ó fi ránṣẹ́. a kí Ìyábọ̀ Òjó kú oríire àti pé kí wọ́n má fi ìwà rere ìrẹ̀lẹ̀ àti ìwà ìfẹ́ tí wọ́n ní sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n má fi sílẹ̀. Abba Kaffi alájòótà oníjógbòwó Abba Kaffi abadúpẹ́ bí Ọlọ́run bá ṣe kó ọkọ rẹ̀ yọ nínú ìjàmbá ọkọ̀ láìpẹ́ yìí lákòótán a gbọ́ wípé ní àìpẹ́ yìí ni àwọn olólùfẹ́ dj arafat tí wọ́n ti sin òkú rẹ̀ lọ sí ibi tí wọ́n sin òkú rẹ̀ sí láti tú láti yẹ̀ wò bóyá òun gangan ni wọ́n sin. kódà a gbọ́ wípé wọ́n ya aṣọ rẹ̀ aṣọ tí wọ́n ti wọ̀ fún òkú náà láti lè rí tàtú ara rẹ̀ bóyá lóòótọ́ àti òdodo ni pé òun ni wọ́n gbé sínú kòtò àti pé olólùfẹ́ wọn dj arafat ó ti lọ àwọn ò lè rí mọ́ bákan náà a kí gbogbo àwọn olólùfẹ́ miliki express wípé happy new month ẹ̀mí wá ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé ètò miliki express ó sì ń tẹ̀síwájú ẹ máa bá wa kálọ.